Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. mo kí yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi mo gbàdúrà ọ̀sẹ̀ títún yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ lọ́dẹ̀ yín o lórúkọ jésù kristi ẹ ní ní ìkorò ogun májẹ̀mú ìkorò lórí ayé ẹnikẹ́ni ọlọ́run bàjẹ́ lónìí kẹrí àánú gbà ẹ ọjọ́ ìsinmi lónìí bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ ìsinmi la ó ṣe láyé àti láyé wa ẹ̀yin ọlọ́jọ́ òbí yóò dáa fún yín ọjọ́ yín á dalẹ̀ ẹ ra àánú gbà ẹ ní í ṣe dá dúró lórúkọ jésù ogun ojú kan ó wọlé láyé yín àmì àṣẹ ti parí lára yín ogun tí ń yẹ ìlérí kó gbiná sọnù kẹ́ ẹ gbà ọdún yóò ní jẹ́ àṣemọ fún yín lórúkọ jésù olúwa wa ìwé onídàájọ́ orí sixteen ẹsẹ̀ nineteen la fi gbàdúrà láàárọ̀ yìí onídàájọ́ orí sixteen ẹsẹ̀ nineteen Dèlílà mú kí Sámsónì sùn lórí ẹsẹ̀ rẹ̀ ó bá pe ọkùnrin kan pé kí ó fá ìdì irun méjèèje tí ó wà ní orí samsoni ó bá bẹ̀rẹ̀ sí jẹ níyà agbára rẹ̀ sì fi sílẹ̀ hallelujah inú ènìyàn jìn gan ta ló lè mọ̀ wípé ẹni tí samson fọkàn fẹ́ tó pè níyàwó ẹni tí ó lè sùn lórí eékún rẹ̀ kó oorun sì kún níbi tí ọkàn rẹ̀ balẹ̀ dé níbi tó trusted dé sáré sọ pé irú ẹni bẹ́ẹ̀ ló lè wàá mú ikú pa samson béèyàn ṣe rí nìyẹn o ọlọ́run nìkan ló mọ ènìyàn olódùmarè nìkan ló mọ ènìyàn inú èèyàn jìn ọlọ́run nìkan ní ṣàwárí invat bíbélì sọ́nbì kan ó ní ọkàn ènìyàn kún fún ibi oníṣògbò olúwa nìkan ní máa ń ṣàwárí ọkàn ìdí nìyí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ súnmọ́ Ọlọ́run o ẹ bẹ Ọlọ́run kẹ́ tó bá yànrìn ẹni kọ́ tàn mọ́lẹ̀ ṣàyè yín àwọn afojúfẹ́ni máfọkànfẹ́ni pọ̀ àwọn èèyàn máa bá rẹ́rìn tí wọ́n sì fẹ́ ṣèyàn níbi àdúrà mi ni pé ó ní kó sọ́wọ́ wọn olúwa yóò ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù ìmọ́lẹ̀ ọ̀run yóò tàn sí ayé rẹ̀ lórúkọ jésù olúwa wa ọyá ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún wa lórúkọ jésù gbogbo ogun amọ́niṣeni lórí ayé rẹ kó gbiná sọnù tábàárí ẹnikẹ́ni tó ń fi ojú bá ọ̀rẹ́ rìn ṣùgbọ́n tó ń fi ọkàn bá ọjà àṣírí rẹ̀ kó tú níwájú rẹ̀ tá a bá rẹ̀ ń tó gbára lé tó ń ṣí ọ lábẹ́nú lórúkọ Jésù Ọlọ́run kó já sí òhò níwájú rẹ̀ ọba tó mọ inú ẹ̀dá gbogbo ẹnikẹ́ni tó ń fi àgàbàgebè bá rìnrìn àjò ayé lórúkọ Jésù may God Almighty expose them in the name of our Lord Jesus Christ mo gbàdúrà àdúgbò rẹ agbègbè rẹ kò ní ṣókun fún ọ ìmọ́lẹ̀ kò tàn yí àyíká rẹ ká ogun amọ́nisẹ́ ni ò ní borí rẹ o bẹ́ẹ̀ ni ogun èèyàn mímọ́ kò ní borí rẹ ogun alájọbí kò ní borí rẹ ogun alájọrìn kò ní borí rẹ ogun alájọgbé kò ní borí rẹ ogun alájọsùn papọ̀ lórúkọ Jésù kò ní borí rẹ bó ṣe máa rí nìyẹn ọ̀sẹ̀ yìí ó ṣẹ́gun ọ̀sẹ̀ yìí ó ra àánú gbà ní ọ̀sẹ̀ yìí gangan ó rí ìrànlọ́wọ́ ńlá gbà ojú òsì ní tì ọ́ ó ti rí bẹ́ẹ̀ ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí ìbùkún ni fún yín nígbà tẹ́ ẹ bá ń padà wọlé lópin ọjọ́ òní ẹ fò fàyọ̀ lórúkọ Jésù Olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Campground ní Sam Ewang Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́. èmi ti ríre my.